ولا تموتن الا وانتم مسلمون وقال سبحانه يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله إن الله فرض عليكم الحج إلى بيته سبحانه وتعالى وهذا البيت لها عجائب كثيرة وفضائل وخصائص ليس لأي بيت من وجه الأرض سوى هذا البيت ومما اختص هذا البيت به الطواف بها فلذلك أمر الله أمر الله سبحانه وتعالى نبيه إبراهيم أن يطهر بيته للطائفين والعاكفين وبكاء السجود عباد الله قد دخلنا فيما يتعلق ببناء الكعبة في الخطبة الماضية وفصلنا لكم بأن هذا البيت ابتدى في بنائها على خلاف عند العلماء نبي الله آدم عليه الصلاة والسلام ولا نبينا أفضل الصلاة والسلام وهذا البناء بيناها لكم أفرقنا بين بنائها وبناء إبراهيم عليه الصلاة والسلام فإن شاء الله تعالى اليوم ندخل في بناء نبينا إبراهيم عليه الصلاة والسلام وقبل ذلك عباد الله أنت تفكرتم في اتيان إبراهيم عليه الصلاة والسلام بإسماعيل وأمه هاجر إلى الأرض المقدسة وحينئذ هل كان الكعبة موجودة حينئذ أم لا فالجواب نعم ولكن هذا آ... هذا البناء ليس على بناء إبراهيم حينئذ ولكن الله سبحانه وتعالى وفقه الله وعلمه بأن الأرض أرض مقدسة فلذلك قال إبراهيم في سورة إبراهيم قال ربنا سبحانه وتعالى لسان إبراهيم وإذ وقال إبراهيم يا رب إني أسكنت في ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم الآية هل تفكرتم في قوله عند بيتك المحرم وحينئذ لم يحدد إبراهيم عليه والسلام مكان البيت حينئذ فهذه من معجز من معجزات الله عز وجل ومن كرامته لهذا النبي الكريم وبعد ذلك لما أمر الله سبحانه وتعالى إبراهيم أن يبني الكعبة حدد له المكان فقال ربنا تبارك وتعالى وإذ بوعنا لإبراهيم مكان البيت وإذ بوعنا لإبراهيم مكان البيت فحينئذ حدد الله سبحانه وتعالى له مكان البيت وحدد له هذا المكان فبنى ابراهيم عليه والسلام ورفع هذا البيت كما قال ربنا تبارك وتعالى واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم وبعد هذا البناء بعد فراق ابراهيم عليه والسلام الحياه بنى هذا البيت المبارك قريش ومعه نبي صلى الله عليه وسلم ومعه وهو إليه في خمس وثلاثين من عمره وكذلك بنى بالبناء بنى هذا البيت عبد الله ابن الزبير رضي الله تعالى عنه وبعد هذا البناء بناها الحجاج ابن يوسف كما سنذكرها إن شاء الله تعالى في ترجمة هذه الخطبة فالكعبة اليوم كما بناها حجاج بن يوسف وكل هذه يدل على عظمة هذا البيت وقد نوى أحد من العلماء أن يهدم الكعبة ويبنيه على أيهة الذي بناها إبراهيم عليه السلام ونهاه عن ذلك إمام إمام دار الهجرة إمام مالك بن أنس رضي الله تعالى عنه وارضاه وبنى هذا فرض الله سبحانه وتعالى الحج فمن حج لله ليس له جزاء إلا الجنة فلذلك قال النبي صلى الله عليه وسلم من حج ولم يرفث ولم يفسق عاد كيوم ولدته أمه عباد الله تعجلوا في الحج واعلموا أن جزاءها ليس لها قرينة وليس لها مماثلة فمن حج ولم يرفض ولم يفسق عاد إلى بيته قيم ولدته أمه نسأل الله لا إله إلا هو أن يوفق جميع القاصدين إلى بيته في هذا العام بحج مبرور ويتقبل منا جميعا إنه ولي القدير أقول فضل سؤال مسلمين atọrọ ọ̀pọ̀lọpọ̀ àlékún kí a jẹ fún àti ìwà sọlọ lọrọ sọlá ẹni tí Ọlọ́run bára kọlá máa ń jẹ ìkẹ́ fún wa Ọlọ́run bára ṣe àlékún kí a jẹ fún àti sọlọ lọrọ sọlá àti àwọn alẹ àti àwọn sàhábà àti gbogbo ẹni tí máa ń sọ̀rọ̀ àti sọlọ lọrọ sọlá títí òbí dàlù kìyàmà Ọlọ́run kò sàárà ní kàrí náà àwọn ìjọ máa ń gbọ́rọ̀ àti sọlọ lọrọ sọlá tí ó sì máa tẹ̀lé ìlànà rẹ̀ ẹ̀sọ́ ọkọ̀ aláṣẹ kápáyà oníkọ̀rọ̀ àti gbangba wa ìpayà Allah subhanahu wa ta'ala òní tó ṣe kókó jù nínú àwọn nǹkan tí Allah gbélé Allah ká máa ṣe lábẹ́ ìpayà ọlọ́run báyìí Allah subhanahu wa ta'ala ṣe àwọn nǹkan ní ọ̀rọ̀ yẹn fún wa tí a fi bọ́ sínú ọ̀rọ̀ nípa hajj àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀ àwọn bá ọ̀rọ̀ bọ̀ nípa bí òun ni ta'ala ọ̀rọ̀ wọn nípa yípe ta lọ́kọ́kọ́ fi ìpìlẹ̀ kàbá yìí nílẹ̀ alábàtà sọ pé ni akílẹ̀ ilé yàtọ̀rọ̀ àdúgbò adama sọ̀rọ̀ sàlám àti sàlàyé ti hadith abudari ntọ́dájú lórí nípa wípé ìbéèrè tó bí ànábi sallallahu alaihi wasallam nípa ti mbẹ́lẹ̀ àrẹ kàbá àti baitul maqdis àti àlàyé tí àwọn afa àti lórí rẹ̀ fáwọn kàbá yìí tí Allah subhanahu wa ta'ala ti hajj lẹ́yìn mùsùlùmí gbọ́dọ̀ mọ bóun ni kàbá yìí ti tọ́jọ́ pẹ́tàrà ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ̀ fúnra náà lọ sọ owó ọgbà kàbà lọ o ṣùgbọ́n lọ́ọ̀nù náà ni ó ti ra ègún láíláí bọ̀ tí ó sì gbé wọn náà látara ìlẹ́kọ̀ọ́ tó kún nípa alẹ́ Allah subhanahu wa ta'ala ààyè ọjọ́ àyà àpọ̀lé púpọ̀ tó jẹ́ wípé amara Allah subhanahu wa ta'ala bi ziyaratiha fi zamani makhsus àbí af'al makhsusa Allah subhanahu wa ta'ala pa aláṣẹ ká máa lọ sílé láti lọ rí bá máa jọ́sìn fún òun ní àsìkò kọ̀ọ̀kan ní pàtó àsìkò kàtíkèjì àsìkò kàtíkèjì pẹ̀lú àwọn tẹ́tà máa tí a fi di ẹni yọ̀nù rẹ̀ ńbẹ́ táàbà amadika abẹ́yẹ bó ti jẹ́ ó ṣeé ṣe ká máa ṣìwàwò ńbẹ́ ìlànà fi kọ́kọ́ mú wáyé pé àdébí wa àdébí sọ̀tọ̀ sọ̀lámà ọ̀rọ̀ àwọn àfọ́ àpọ̀ nípa wípé ọlọ́run ni fi ìpìlẹ̀ rẹ̀ ọrụ ó sì rí tara kàbá yìí ṣùgbọ́n àwọn àfààní tá a bá wo ìfẹ̀gbẹ́sẹ̀ ẹ̀rẹ́bí wọ̀ ìbọ̀wọ́ ìṣòro sàlám dáadáa a rí i pé tàálùkù rẹ̀ ìlàjọsẹ̀pọ̀ pẹ̀lú ilé ọwọ́ ọba ọ̀nà mẹ́ta lọ́gbà wa ìkan lọ́hàn sọ́pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n mẹ́ta ni tó bá dáadáa yóò mọ ìfẹ́ àti ìyá rẹ̀ ó gbé wọn sá kúrò nílùú wọn ó gbé wọn lọ Mẹ́kà nígbà tó gbé wọn lé Mẹ́kà sọ ọba ìní ní ti lè wá àdé nǹkan èrè ìzára rẹ̀ ìwọ náà bá subhanahu wa ta'ala ọmọ tí mo gbé wá bọ̀ àti ìyá rẹ̀ mo gbé wọn wá bọ̀ nínú ìlú kan fọ́jọ́ yìí ìlú yìí kò sí èso tí máa jáde kéé wu èso dàbẹ́ lónìí mo wá bí wọn bọ nínú ìlú yìí inú ìlú yìí náà ni ilé alápọ̀nlé rẹ lọ́wọ́ àti nígbà tó ní ibrahim ń sọ nǹkan yìí tọ́jú kọ́kọ́ àbá fọ́n jẹ́ bọ̀ láti kọ́kọ́ àbá ìdí ìsọ̀kọ́ náà wípé mo gbé ọmọ ìwà bọ̀ gbogbo sáà bọ̀ báyìí o pẹ̀lú màmá rẹ̀ tó jẹ́ wípé kèéṣe èso bẹ́ẹ̀ gbé nǹkan kó léwu ọmọ ẹ mọ ṣàlàyé ó tó ẹ̀mí àdébí wa ìbọ̀lẹ́mù sọ náà lérí wípé ibi tó ń gbọmọ ìbọ̀ o ibi ni ààyè tí ọmọ jẹ́ àyè àti àyè ayé ibi ni ọ wà ti fìpìlẹ̀ ẹ̀rẹ́ lẹ́yìn àmì èèmọ̀ bẹ̀ nítorí ìbọ̀lẹ́mù sọ̀rọ̀ kọ́ ọmọdé kàá bá wa ọlọ́run ọmọ sọ́ba eléyìí àbí Ibrahim ọkọ́kọ́ mọ̀ yìí pé ìlú yìí ni haram wà ó tún bọ̀rọ̀ bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọwọ́ amáàmá àdádá alimakan ọlọ́run wá mọ̀ máa fọ fún àlọ́bí bọ̀yìn pé ààyè yìí gẹ́gẹ́ ìníbi tí kààbọ̀ wà o ọlọ́run fi ààyè ibi tí ó wà ó fi Ibrahim nítorí ọlọ́run fi màdúgbò Ibrahim kò sí ọ̀rọ̀ Ismail bẹ́ẹ̀ngbà rẹ̀ sọ pé wà ní níjọ́ tí àwọn ọlọ́mọ subhanahu wa ta'ala táwọn fi ń ma àbúdíwà ibrahim ààyè mẹkẹ́sàn bẹ́ẹ̀ ààyè tí ilé ọlọ́run gẹ́gẹ́ tí ó wà táwọn fi ń ma àbúdíwà ibrahim nínú wáyé ọ̀kọ̀dá kọ̀ ismail tó pé níjọ́ ọ̀rọ̀ ismail lè di ìdàgbà tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ lè kà ọmọ báwọn ọlọ́ni ààyè yìí ni mo fẹ́ gbé ilé tó ọ̀dà kan tó ní ìtọ́ ọmọ bẹ́ẹ̀ ààyè mo fẹ́ gbé sí o lẹ́yìn ìgbà náà ọlọ́run wa tí ismail wa ń dàgbà tó jẹ́ pé náà ti dàgbà tó ti lè dá àtàkì díẹ̀ díẹ̀ ọlọ́run wa pàṣẹ tó gbàgbà sọ yìí pé ibi mo fi hàn jó òní o tí pé mo fẹ́ gbé ní èmi sí o ìwọ àti ismail ẹ lọ rìn máa kọ wá ìdí ẹrù fáwọn ibrahim kọ̀wé rẹ̀ bàbá ìtò ismail ni wọ́n sọ yìí pé ẹ rí pé nínú ayé ilé ìgbé ìjọba kọ àti ibrahim àti ismail mo wá ẹ lọ máa gbé ilé tí a ìpìlẹ̀ rẹ̀ lẹ́yìn jó òní o ẹ mọ̀ wá gbé òkè kọjá yìí pé bí àwọn èèyàn bá ti rí i fún ọ̀pẹ̀ síbẹ̀

ó fi àyè hajjọ́dà aswad igbó kan rúkúnù àlìyàmáni igbó kan ọjọ́ kan méjì òfìlè òfìlùkù náà nìyí. kọ ọkọ ọkọ nígbà kọ lẹ́sẹ̀ náà kọ kàbá tó dùbọ̀ ẹ̀mú kọ àtàwọn ọ̀sọ́ yìí ti ti sọ̀rọ̀ ìkúta. Ismail ọdún kura wọn lọ nígbà tí ẹ̀kọ́ ọdún kura bana takọ́ bani nílẹ̀ ẹ̀rẹ́ kan tẹ̀sán wọn àlejò wọn bí ọlọ́sùn àgbà lọ́kọ́ pẹ̀lú wa agbára ìfọ̀kà àgbà. Ọlọ́run ni kó sì fọ ilé yìí ẹ̀sọ́ pọ̀ sọ́lá orí ẹ̀ náà ni kàá bá orí ẹ̀nìkan àbọ̀ àtàtà fi ń dàgbà ṣùgbọ́n ọ̀rọ̀ kankan bẹ tọ́padà fẹ́rẹ̀ tí ń fa tẹ̀jìdìdá tí ìbí náà ìka àbá tí ló fà tó fi di pé akẹ́kọ̀ọ́ kọjá àbí wàá Adam títí Ibrahim òun bí Ibrahim Adam supernature ìbílẹ̀ Ibrahim wáá yí òkè ṣùgbọ́n náà ẹ̀rọ Ibrahim àti ìbí náà wò kúrọ̀ yìí kí ni ń pọ̀ fọ̀ wàhálà àwọn kúrọ̀ yìí náà wọ́n tún ká àbá pọ̀ nkɔtí láti dùkọ àbákọ ànábì ti dàgbà ńgbà náà sallallahu alaihi wasallam ọgbọrọ olùkọtà ní ànábì ìbẹlẹ ọmọ ọdún márùnlélọ́gbọ̀n àkọsílẹ márùnlélógójì lọdún yàtọ̀ra ó kú ọdún márùn tí ànábì ó di ànábì Ọlọ́run èmi àwọn ọkùnrin sí ìnáyà dùkọ àbákọ kí ló bí dùkọ àbákọ títà àkọ́dù mọ̀ àbọ̀kọ́ kí lọ bẹ̀rẹ̀ akọkọ ọgbọrọ olùkọtà ìfọwọ́ ìṣẹ̀lẹ̀ wọn ní ẹnìkan kódà obìnrin òun ní ìṣẹ̀lẹ̀ kásìkè jùlọ ṣẹlẹ̀ sí tọ́pù àtọ́jọ́ yìí pé iná rẹ̀ tó bá mẹ́ta àbá sẹ́gun gbẹ̀rún kọ́ nígbà náà nǹkan mọ́ yìí ọ̀pù àtọ́jọ́ yìí pé kò dùn lẹ́mọ̀ ọgbà agbára rẹ̀ ìlà ọkùnrin títí mọ̀ títí àá ní mẹ́wọ́n ká bára yóò àbíkọ́ tó àbákọ̀ ìdá àbẹ́ lògbẹ̀ kọ́ wọn bá tó ká àbákọ̀ wọn wá sẹ́mọ̀ ìpè kó àárọ̀ rẹ̀ gbogbo táàbì kọ́ ilé ọlọ́run pátá yìí àárí wípé gbogbo táàbà náà dúkìá kò gbọdọ̀ jẹ́ gbogbo owó náà di owó ọtílé o owó ayọ̀lé o àníjọ́dà kọ̀mọ́ o tó báwo náà mẹ́rin sálẹ̀ ẹ̀mí wọn gbà wọn kẹ́yọ̀ dá. wọn ní ẹja máa rí owó jọ lẹ́rọ nǹkan náà di wọn rí owó owó tí rí kò lè parí

torí pé àyè àyè àpọ́nlé àyẹ̀wò ìtọ́bàjẹ́ halal làwọn lọ rẹ̀ ọmọ kan kò sí lọ́wọ́ ìwọ̀nba bá kọ́ ọ̀nà ẹ̀jẹ̀ akọ́ wọ́n bá mú iṣẹ́ ti kójọ lówó yìí wọ́n kaba nígbà àwọn ti bí owó ń ọ̀ká ti dà ní sáré ṣùgbọ́n kọ́lùkù náà ní ń wò inú tẹ́lẹ̀ àtàwọn bíi àdúlé mẹ́rin àrùtí ààyè tó wà níbẹ̀ tọ́jọ́ yìí pé wọ́n kàn rọra ṣe bí òpódò tán ìdajì òdo bí oṣù náà nígbà tó ń wáyé ṣẹ̀yọ nígbà tó láyé òun kéde ń tà báyìí fi Ibrahim nǹkan ara kàbá ń tẹ̀ ìnáwó nàbí gbogbo ara nígbà táwọn inú kàbàdé ni ó dé o iyo ibi tó wà ń ta o inú kàbàdé wọ̀ yé mu àdébí wọ̀ wọ̀ yé mu ní ṣùgbọ́n owó tí wọn kà débẹ̀ ní ibi lẹ́wọ̀n. ìlànà hajj ismail ibi tí fi fi ha o nígbà tí tí fi fi kàbàbà. òkúta rẹ̀ táǹpẹ̀ lókùtà dúdú ọ̀rọ̀ kan àbúrò yìí tiẹ̀ nígbà bá débi àwọn iṣẹ́ tá a ṣe níbi hajj sẹ́yìn ká bẹ́ẹ̀ ló ń bọ̀ rẹ̀ tá lè fẹ́ràn lẹ́gbẹ̀ẹ́ ká fi ní débẹ̀ rẹ̀ àti pé òkúta rẹ̀ ti lẹ́yìn nígbà bá àwọn àfáàlù hajj. wá ń pé ó ti á kú òkúta báyìí òkúta fẹ́ gbé sí àyè rẹ̀ ńgbọ ya tí wàhálà fẹẹ ṣẹlẹ̀ ọba nàìjíríà dámọ ẹgbẹ ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ wọlé lè ṣe òní yọ kọńtàtì orí òkúta nígbà tẹ́lẹ̀ ìkọ́ wọlé ọjà àgbẹ̀bí wa sọ́nà lọ́wọ́ àwọn ọ̀sán lára ó ń sọ́nà mọ́mọ́ ọ̀gbà ilé ìwòlé ẹjẹ́ awọ́sọ gbàràgẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ lórí gbogbo rẹ̀ ìgbà tí islam nígbà táwọn sọ yìí ọdún kan sáà bí ó fún ọdún kọ́lá nàbí ọ̀dà nàbí ọlọ́run nígbà islam dé tí ọlọ́run fara fi ẹ̀ mẹ́yẹ nǹkan máa fi sọ́kùn lọ́rọ̀ sálámà ó fi mọ nínú pé bí kọ́kọ́ àbá ìjó ó fi àtàwọn kẹrẹ àtàwọn kẹrẹ ó sọ sọ yìí pé kọpẹ kò tí ì pẹ̀ pọ̀ tí ẹ kú òyìnbó àyìnbó kẹta gbọ́dọ̀ ìsìlámù ìsìlámù yé wọn rárá ìmàwó káàbá yìí kí n wá tó kọ́ gẹ́gẹ́ bí wàhálà ìwúrọ̀ ìmùsìn kan lónìí. àti sọ fún yàrá àyíṣà tó gbé ní báwo kùrẹ́jì ń kọ pẹ̀lú nǹkan akọ́kọ́ sọ̀rọ̀ owó ọ̀ka wọ́n tún

da zubai òun gbọ́ àdìsí rẹ̀ nù yàrá àyíṣà láti sọ pé tí èyí bá sọ sí àwọn ọjọ́ rẹ̀ wọ́n ẹ̀sẹ̀ ń tají wọ́n kọ̀ pẹ̀tẹ́ kò nu gègèrè ìgbà tó òun gbọ́ ni òun lé nígbà tó ń sókè tí ẹnu owó ká ó tún kọ́ gẹ́lẹ́ bí òtùpẹ́ ń bọ̀ ọjọ́ gbọdọ̀ ọjọ́ ẹnì kan sọ ní

èmi náà àjáde lórí so òun náà wá sọ pé síkà àlọ́ òwúrọ̀ tó tó padà bá dàgbà báwò wọn wá kọ níkọ tí àwọn ọkùnrin ìṣiṣẹ́ o tí ẹ kọ ń jò ní bẹ́ẹ̀ ló ti á wá wà èdò eléyìí làákọ́rẹ́ rẹ̀ yìí pé ìnáwó káàbà bí Allah wa ta'ala bó ní kọ́ máa tọwọ́ bọ́ kan nìyẹn. الحمد لله رب العالمين نحمده ونشكر له سبحانه وتعالى على جزيل رحمته علينا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اعلم أن العلماء رحمهم الله تعالى اختلفوا على من ترك الحج بالبيت وهو قادر على ذلك فقد أجمع المسلمون أي العلماء منهم على كفر من ترك الحج جاحدا بفرضيته ولكن بينهم اختلاف شديد على من تركه تكاسلا فمنهم من قال بكفره ومنهم من قال بعدم ذلك ومن الدلائل يعني من الدليل الذين قالوا بكفر من ترك الحج تكاسلا قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر ومن كفر فإن الله ولي عن العالمين الآية فاستنبط العلماء رحمه الله تعالى من هذه الآيات على تكفير من ترك الحج تكاسلا لأن الله قال ومن كفر وكذلك استدل بحديث الذي رواه الإمام الترمذي رحمه الله تعالى في سننه من حديث علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة ولم يحج إلى البيت فليس لله من أن يموت يهوديا أو نصرانيا ولكن هذا الحديث فيه ضعف لأنه هناك رجل يقال له هلال ابن عبد الله هو رجل قال من البخاري منكر الحديث فكذلك قال بعض العلماء بعدم تكفير من ترك الحج قالوا لأن الدلائل كلها التي وردت في تكفير من لم يحج ليس فيها صحيح إلا ما رأيناه عند عمر بن الخطاب رضي الله عنه أنه كان يقول من لم يحج البيت وهو وهو يطيق ذلك فصلاه عليه اما يهوديا أو نصرانيا نسأل الله سبحانه وتعالى أن يكتبنا من الحجاج إلى بيته قبل أن نفارق الحياة إنه ولي ذلك القدر عليه ولا حول ولا قوة إلا بالله وقال يقول الله تعالى تدريس أطلق لقد جاء يا النبي صلى الله عليه وسلم ألم من السعد بليك هذه يفوز سيره صلوات الله وسلامه عليه يوم يا ناسي Allah subhanahu wa ta'ala ọkọ̀ aláfẹ́ kálọ̀mọ́ ti hajj sí ilé rẹ̀ ilé àfàlàyé bí ẹ ti kọ́ mo tẹ̀lé wípé àwọn àwọn ẹni ọlọ́run tó tọ́ pàpẹ́lú àwọn afẹ́ tí wọ́n jẹ́ afẹ́sẹ̀ wọ́n máa ń sojú òkòrò tó pọ̀ nípa wípé káwọn dáká àbá padà sí bí àdúgbò rẹ̀ ti kọ́ ìlà ọ̀pọ̀lọpọ̀ àti àfọwà Malik ibn Anas rahimahullah ta'ala ẹnìkan jẹ́ adarí ìlú ńdọ́nà lọ òun náà ọ̀ka gbogbo ìtàn ó sì gbọ́ ìtàn yìí pa bí kàkọ́rọ́ kàbàtìrí òun náà bá ń pinnu wípé àwa náà ó tòtú a bá wò àápò kọ nípò sí àdúgbò ẹ̀ nìkan ṣùgbọ́n àwọn àfa àwọn adarí ìtọ́lọ̀ ń fi kára mọ́ wọn ni wípé dá pinnu àbí kí wọ́n rí àwọn onímẹ̀sì ẹ̀yà wa o àrùn òkè báyìí náà yóò pé pé ẹ̀yin wo tí àwọn àfa àbáyà ẹ̀ Ọ ọ̀rọ̀ rẹ̀ pé káàbá yìí náà dá lé pé káàbá náà dájú ẹ̀sùn dájú áfíríkà gbòó dájú gbogbo ní ẹ̀sùn tó ń parí káàbá náà káàbá afọ́jà pàṣẹ bí àdúgbò Ibrahim ti ṣe kíni o bó ti kọ́ alimami Malik fana ha wa alimami Malik wa sọ ara mọ́tẹ́ bẹ́ẹ̀ nítorí wípé tọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́wọ́ wípé ah kọ́tẹ́ gbogbo ìgbà ní wọn máa wó kàbà ni wọn máa dùkọ wọn máa wó kàbà ni wọn máa dùkọ ẹgbẹ́ abẹ́lódì ṣe ń jìnnà sí àgbẹ̀bí ètò ìlà ìjìnnà sí mẹ́ẹ̀sì ètò mùsùlùmí lòdì ọmọ àmọ́ táàzọ yìí sọ́kàdà rẹ̀ lórí ẹni káàbà ìlọ́rọ̀ mẹ́rin sẹ́kọ̀ pé kíríkà tí wo ọjà ó tutù kọ ẹnìkan kọ́ ní kíríkà yọ bá di ti yọ mọ ìyàgbọ́n ẹ̀jẹ̀ ọlọ́sùn káwọn tàlá eléyìí ìmọ̀ọ́mù malik fatiwa tó ṣe fúkàlì ìfàlì rahimahu malikan alim marina kọ́lọ̀ malik sọ̀rọ̀ fún kí á dìgbà fún ọ̀rọ̀ ìwà jẹ́ pé ó ti nà mọ́ ọ̀pọ̀lọpọ̀ aburú tí àwọn tìmẹ̀ jáde ni ọlọ́run Allah subhanahu wa ta'ala kò ní wọ́n kọ́ ilé yìí ìyàwó rẹ̀ ó ní wọ́n kọ́ àjẹ́ pé àmọ́ wa láti wá wọn subhanahu wa ta'ala ní lọ́ba ṣe ní ẹ̀ fún wa tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ wa pé kí ní jẹ́ bu bí àfààrí màtòfò pẹ̀lú àwọn ẹsẹ̀ kan tó jẹ́ pé o ò lè ṣe tó bá wù ọ́ ẹ̀ṣẹ̀ máa ní oṣù ní oṣù nígbà náà hajj Allah subhanahu wa ta'ala ọwọ́ àti hajj lọ́rọ̀ ẹ̀gẹ́ máa sọ níbẹ̀rẹ̀ kútúbà yìí àwọn afẹ́ mọ́tàlá wípé mọ̀ntàbọ̀kà hajj ẹni ọba wa lówó tí ọba lọ hajj kí ni ìdájọ́ rẹ̀ ó lọ lọ kọ̀ wá lọ hajj ó hajj kí ọjọ́ wa ti kó lamẹ́ríkà òun gba tọ́kì lọ òun kó tọ́kì lọ tó ń gba amẹ́ríkà òun dáyé tó ń káàkiri o àdìgbà ní mẹgbóyà tẹ́lẹ̀ ọ̀sán àlọ́ hajj kí ni ìdájọ́ rẹ̀ àwọn onímọ̀ kọ́lá máa ń lọ sí wọn wọ́n ní mẹ́ta ọ̀ka hajj jẹ́nu jahiban biwujubi ẹnì kẹrin tó bá fi hajj rẹ̀ tó ń pé hajj ọ̀rọ̀ yẹn ó a àti na ní orí àgbọ̀gbọ̀ bí ìyẹ̀wò lọ́rọ̀ yẹn àti ìdè tó ọ̀rọ̀ yẹn o irú ẹni bẹ́ẹ̀ kọ́ wà káàfẹ́ ìdìmọ́ ìmùsùlùmí ẹ̀ àwọn afọ àkọ́ni gbogbo àfa àyẹ̀pọ̀lọpọ̀ afọ kèéfì orí ni o ẹni olówó tọ́wọ́ sọ pé kò sí àdínú ẹ̀sìn kèéfì orí ni ọ̀rọ̀ sẹ́mi ẹni ẹlẹ́ẹ̀kejì ń jẹ òun ò ní kò sí àdínú ẹ̀sìn ṣùgbọ́n ó owó òkòwò rẹ̀ ọ̀rọ̀ lójú òòlù ló gbé tàbí kẹrẹ́rẹ́ kẹrẹ́rẹ́ kejì ló gbé ṣùgbọ́n lọ́wọ́ pé àwọn ará ara ẹ̀ tiwa ni ájì kọ́dà òkú márùn ní Islam ní ájì ní ájì ní ẹ̀mẹ́nu rẹ̀ ó gbà pé ájì jọ̀rọ̀ yẹn àmọ́ lọ nítorí ojú tó mú rẹ̀ ọ̀rọ̀ àwọn àfa méjì lórí ẹni nìkẹ́ sọ wípé wọ́n ní gbàtọ̀ náà bá sọ̀rọ̀ nípa hajj ó ní wálé láyà làmì náà sì dìgbà yìí mẹ́sàn-án fáwọn èèyàn sàbílà mo ti lọ́rọ̀ yẹn fún yín kí ẹ ṣe hajj lọ́jọ́ ọlọ́run ọba ẹnì ọba kápá lọ́nà sí wàhálà tí ó gbàdé bẹ́ẹ̀ ọlọ́run wá ní wà mẹ́ nkàfàrọ̀ wà mẹ́ nkàfàrọ̀ ẹnì ọba wá ní ọ̀nà tí ó ó ní dúkìá àti ègbè náà kọ̀ wá lọ ó ti àyè mọ́ sí ìdọ̀tí àná fa sọ nìyẹn fa iná lọ́wọ́ àwọn àfáàyè ni ọlọ́run ọba lo kẹ́rin máa kúrò wà mí nǹkan fara ajẹ́ pé ọlọ́run yẹn jẹ́ káfara rẹ̀ látọ̀ rárá amúdẹ́gbẹ́bí ẹ̀rí ni ẹ̀yin tí a fẹ́ kékeré ni ẹ̀yin tó lọ́ọ́ lọ́tí ọ̀la ájú ó ló ń gbà kọ́ra yẹn ní ọmọ ọláyè darí wọn náà wọn lẹ́rù mi alẹ́ mu wa wọ́n ní àwọn ní hadith àfọwọ́ ali ibn abi tọ́lì bọ́dọ̀ làwọn ọ̀dọ́ wọ́n á lọ hadith àfọwọ́ àfọwọ́ àtìlẹ́dẹ́ ọ̀hún

jẹ́ káwọn ọmọ pé ẹnì tí ọba ti hajj tó sì ní sí lọ tí yóò sì gbà wípé kéè sọ̀rọ̀ ayà bọ̀ ó wá sọ̀rọ̀ ẹ̀kọ́ ní kéèkó ní wọ́n ti tó wọlé wáyà mí gan ó ṣe ọ̀nà ọba wa ka ayà táwọn kọ́kọ́ sọ ọwọ́ àkà hadith ha hadith ìkàlọ̀ múlẹ̀ ìbá sì ṣùgbọ́n dọ̀rọ̀ hadith hadith àwọn ẹlẹ́dìí sọ wípé ẹni tí ọ̀bà lọ hajj tó sì ní dúkìá pé mo lọ irú ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀tàwọn kèé ṣe kèfè ṣùgbọ́n kò kí ìtọ̀lágbára lòun náà torí pé ẹ̀rí táwọn gbogbo ẹ̀rí táwọn alákọ̀ọ́kọ́ sọ gbogbo ẹ̀rí táwọn nípa pé àbíbí sọ báyìí nípa hajj tó lọ tó ṣe kọ́ wá kóró jù kéde ẹgbẹ́ kó tọ́ bí kéde sọ̀rọ̀ yẹn o ó kóró jù ní òfi wá lọ àbí owó ìkú lójú ní òfi á lọ lọ́dọ̀ ọ̀tàwọn àwọn oníkèéze kèfèrí o ìbò láwà tó ti lọ́pọ̀ náà ó dáná àná òótọ́ ni wípé gbogbo ènìyàn bá ló lọ tí ò lọ hajj nítorò jù àbúrò rẹ̀ kún lójú gbogbo àdí tó wá lórí ẹ̀ pátá ọ̀fẹ̀sẹ̀múlẹ̀ ọ̀fọ̀ ṣùgbọ́n ẹ̀rí wà tọ́fẹ̀sẹ̀múlẹ̀ yìí pé àfọwọ́ Umar ibn al-khattab radiyallahu ta'ala anhu wàdọ́ àmọ́ sọ́nù ọ̀rọ̀ tiẹ̀ mọ́kì fún ọmọ òun yẹn wípé gbogbo ẹnì kẹ́ni mẹ́ta àtọ́ ọkọ̀ hajj ẹnì ọ̀hún kápá àti lọ hajj owó bá kún lójú pé ha ah, two million bẹ́ẹ̀ ẹ̀ ṣùgbọ́n sáà tó lé kí ló dá lọ́ba wa rojú àti mọ́wọ́ yìí àti kàtí kejì ló kọ́ èrú ba yóò wá lọ fún márùn ní fasawaahun alayhi òun ọ̀fẹ́ tiẹ̀ mọ̀sọ́rọ̀ rẹ̀ àmẹ́sẹ̀ yahudi yà ọ̀nà kò níyà òun ọ̀fẹ́ wọn bí ó kú sí kọ̀ bá kú yahudi bá kú lọ́sọ̀rọ̀

لكان عمر بن الخطاب عنه يبقى في ما جاء عمر صديقي والله بس في أكبر ما يسوع أي ما ينكر أجاب عباد الله بادر وتعدل في الحج الجاكي تصدق الله في حجي torí wípé oore sábẹ̀ tí wọ́n sọ pé yóò ṣe ẹni ọba ṣe hajj dáadáa máa ń hajjá ẹni ọba ṣe hajj wọ́n làmẹ́rìfò làmẹ́rìfò làmẹ́rìfò ó lọ hajj kò wá bàjẹ́ kò wá kò kí áádà àyẹ̀wò rẹ̀ ti ògbòrò ó ṣe ọlọ́run bá ní yóò padà wà ní olé rẹ̀ yẹ́tẹ́jú ìjọba rẹ̀ bí kò sí ẹ̀sẹ̀ kọlọ́run rẹ̀ lọ ẹni ó ti hajj dáadáa eléyìí ó jẹ́ àmọ́ wípé èyí ti sẹ́tẹ̀ yẹn mọ́ òfin ó fi gbọ́ bá ti láyà pé yóò wá gbẹ́kẹ̀ mọ́ máa lówó ni rárá o làtí ìjàmbá yìí pé hajj gẹ̀ tó wá rè nínú àsìn tó wọn fi nú ẹ̀sìn wa tí ìjáde ò tó tù kílẹ̀ rí wa jẹ́ àmì àdéhàbẹ́ni wa sọ́dọ̀ ní àwọn ọ̀dọ́ òun sọ lọ́mọ bá ń sọ yìí pé sáàbì ọmọbẹ náà hajj ọmọrọ ẹ lọrẹ ẹ gbìyànjú ẹ máa fi ájì ẹ máa fi kó wúra lẹ́nu ìtumọ̀ ẹni wípé tẹ ẹ bá fi hajj lọ mí tó bá dẹ̀ mí ẹsẹ̀ wúra tó bá tó di ẹ̀mí ẹsẹ̀ hajj tó bá tó dẹ̀ mí ẹ máa wá fi gbára wọlé tí báwọn ẹ máa gbára wọlé tí báwọn orí sọlọ nípa iná húmọ̀ yẹn fẹ̀ yá nínú pákẹ́ wà mí ẹnì kó ní máa tẹ̀tẹ̀ àwọn báwọn kí ajẹ́ pé nǹkan yìí jẹ kò wá tó ní tíṣẹ́ tó máa wá dẹ́rù bàyà pẹ̀lú dúkìá nígbà ọ̀sẹ̀ pé tó ọba wùrẹ̀ sí lọ́rẹ̀ ní tí ó lè ó sì ẹ̀ṣọ́ rẹ̀ àbí aláṣùmọ́ ọ̀tara nínú àánú rẹ̀ inú ẹni tí ó hajj làyè kú kọjá hajj ìkó padà bí a sì ń hajj ọba adébẹ̀dọ̀ àbọ̀ sí ni pé bóòlù àti ẹni lọ hajj bóòlù yóò sì wá sí tẹ́gbọ́ kọ̀mítà àkọ́kọ́ ńlé ó lè bá àdúgbò ìgbà pé haidi kèé sinimá fẹ́ bẹ́ẹ̀ ìtọ́ dáa náà nìkan tó dúkòkòrò rẹ̀ abiy allah nínú àwọn ọ̀rẹ́ kọjọ kódà òfin kódà ní hajj ọdún gbogbo àwọn tí ó ti ń di ọrùn ẹ̀ lẹ̀ kọ́ mọ̀ jẹ́ kí n kẹfọ́ ọ̀yẹ̀ láì dáa kódà nǹkan ní ìtumọ̀ ẹ̀kẹ́ lára kọ́ mọ̀ jẹ́ ọ̀yẹ̀ mọ́ lọ اللهم كن معنا صلاة علينا وانقر وانقر علينا اللهم ارنا حق حق وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم صب لنا خيرا صبا صبا قد العشاء قدر قدر اللهم وفقنا بجاه بحج الابرار فتقبل عمينا انك تسمع الدعاء ربنا عليك توكلنا واليك على عليك المصير اللهم اشفينا واشف مرضانا اللهم اشفينا واشف مرضانا اللهم اشفينا واشف مرضانا وانت شافي لا شافي العزة شفاء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 手をそから立って。